نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له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 فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله عز وجل علموا أن هذا الدين يشتمل كل ما يتعلق بأمور الإنسان لذلك لا يترك بابا من مجال إلا تحدث عنه ومن هذه الأمور هم المساكين والأيتام والبنات والأسف الشديد أن كثير من المسلمين لا يهتمون بها إذا ومن مصليات العلماء أن يعلموا الناس ما يحتاجون من أمور الدين واليتيم عباد الله هو الصغير مات والده قبل بلوغه ولا عبرة بوفاة الأم وقد أخبر الله سبحانه وتعالى في عدة آيات باليتامى وجعل لهم حقا خاصا لأن اليتيم قد انكسر قلبه بموت أبيه قال سبحانه وتعالى وليخشى الذين لو تركوا من خلفه ذرية ضعافا خافوا عليهم فليتقوا الله وليقولوا قولا سديدا وقال سبحانه فأما اليتيم فلا تكهر عن ابن عن أرية رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كافر اليتيم له أو لغيره أنا وهو كهاتين في الجنة رواه مسلم عباد الله كما أمر الله سبحانه وتعالى إحسان إلى اليتيم حرم ظلمه إن من الناس ما يأكل أموال اليتيم ظلمه بل إنما يأكلون في بطونهم نارا قال سبحانه وتعالى ولا تقرب مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشدا قال سبحانه إن الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا ẹ̀dá ọpẹ́ fọ́lọ́run ọba àlékún kí ọlọ́run orí ajẹ́jẹ́ tán ọlọ́run kó máa bá anábíwá muhammadu sallallahu alayhi wa sallam kókó kútúbà wa ní ọ̀sán yìí yóò máa dá lórí as-sa'yu wal-aitam. Yeah àwọn tí ó kú díẹ̀ káàtó fún láwùjọ iye àwọn tí ò ní a máa ràn wọ́n lọ́wọ́ àtàwọn tí wọ́n bá jẹ́ ọmọ òrukàn ká máa ràn wọ́n lọ́wọ́ eléyìí ni èyí tí a fẹ́ gbéyẹ̀wò ní ọ̀sán yìí Islam wa adúpẹ́ ọ̀dọ̀ ọlọ́run ọba tó ṣe wá ní mùsùlùmí gbogbo nǹkan pátá òun náà ni ìsìláàmù dá sí gbogbo tó bá ti nìkan ṣe pẹ̀lú àlámọ̀rí ọmọ èèyàn ìsìláàmù sì sọ ń pa ẹ̀ àwọn nǹkan tó já sí pé tó bá ṣẹlẹ̀ sáwa a máa ń wá àbáyọ fún ọ̀nà àbáyọ fún tíbù láti wá ṣe báyìí pẹ̀lú eléyìí ẹ sì máa rí ọ̀nà àbáyọ ọ̀nà Islam adúpẹ́ lórí eléyìí ọlọ́run ọlọ́run já máa yí ẹ̀ àmọ́ tó ń ti bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ní tó bá ṣẹlẹ̀ sí wọn ní àlámọ̀rí ayé wọn fún ewa lọ́dọ̀ Islam wọ́n èé wá àtúnṣe lórí ẹ̀ lórí islam nínú islam wọ́n èé wá ìtọ́sọ́nà látọ̀dọ̀ islam lórí ẹ̀ wọ́n máa ń wá ìròrí pẹ̀lú lákàáyí wọn eléyìí yóò máa jẹ́ láyẹ̀ fi púpọ̀ fún mùsùlùmí so islam wa ẹ̀sìn tó ti pé ni bí yẹn bá fi kún ó ti fàbùkù kan islam bí yẹn bá yọ kúò ó fàbùkù kan ẹni tó yọ kó nú síláàmù àtẹni tó ṣàfikún ẹ̀ bákan làwọn méjì àwọn méjì jọ fi àbùkàn ìsìláàmù ni. nínú àwọn àlámọ̀rí tí ìsìláàmù wá dá sí òun náà ni àwọn tí ò ní àwa tá a ní báwo ni ká ṣe máa lò pẹ̀lú àwọn tí ò ní sáàfin wọn lẹ̀ bẹ́ẹ̀ náà ni fún ìwọ lọ́mà bọ́ọ̀sì ní bẹ́ẹ̀ ni ọlọ́run ló kọ́ bẹ́ẹ̀ kóhun máa ní òun tọ́lọ́run wá kọ́ kó máa ní òun ni ọlọ́run fi ṣàdánwò fóun ni ìwọ tó wá ní tó ń jẹ tí ń sẹ́kù àwọn tí wọ́n náà ṣe ntí wọn náà ṣe islam ti sọ fún ọ o àmọ́ sọ́ọ̀sì àbọ̀ ní ṣe é àmọ́ mọ̀ pé bọ́lọ̀ ń ṣe ṣe fún ọ náà tọ́ ní tọ́ ní tí ń ṣẹ́kù ni ọlọ́run fi sànáwó fún ọ náà ni. nínú àwọn àlámọ̀ rí tí islam dá sí ni nínú àlámọ̀ rí tí islam dá sí òun náà ni ọ̀rọ̀ ọmọ òrukàn ẹni tí bàbá rẹ̀ ti kú ìsìláàmù dá sí bó lẹ́sẹ̀ ṣe sóhun tẹ́mà wọ́n ran ni torí ń tó ṣẹlẹ̀ sóhun tí fi ń jí ọmọ òrukàn yóò padà ṣẹlẹ̀ sáwọn ọmọ tiẹ̀ náà àwọn nǹkan tí máa ń ṣẹlẹ̀ ni nígbàtí àwọn bá ti kú ǹjẹ́ àwọn afọmọ yẹn lẹ́ẹ̀bẹ́ẹ̀ dá sí lára àwọn alámọ̀rin tí máa ń ṣẹlẹ̀ láyé tí islam tún dá sí òun náà ni ọ̀rọ̀ àwọn ọmọ obìnrin islam papọ̀ pé ká mójútó ọmọ lápapọ̀ ọkùnrin ni abóbìnrin islam wá dá ọ̀rọ̀ obìnrin ó wá dá yẹn rí lọ́tọ̀ nítorí pé iná wo irú ẹ̀dá tá dá wọn òun ló fi já sí pé bí ẹ bá jẹ́ ẹni tó ní ọpọlọ tó rẹ̀ pé tí máa ń ronú tó bá gbọ́ pé nìkan lu obìnrin pé ń lu èyí kan á bí pé bí ṣe ń lu obìnrin bóyá ìyàwó rẹ̀ ni àbọ́mọ rẹ̀ ni èyí ó máa wo bí ọmọ obìnrin òun ní ìṣesí tí ó wà torí kò lágbára tó òun Islam lára àwọn èèyàn mẹ́ta wọ́n pọ̀ ó àmọ́ àwọn mẹ́ta yìí la fẹ́ gbìyànjú àti sàlàyé fún wa níwọ̀nba lónìí ọmọ òrukàn ta ni wọ́n ń pè lọ́mọ kan. ẹni tó ń pè lọ́mọ òrukàn nínú tọlọ́run lọ́dọ̀ tọlọ́run ta nẹ́bí Muhammad mamata waliduhu ẹni tí bàbá rẹ̀ bá kú lọ́mọ òrukàn ẹni tá a lè pè lọ́mọ òrukàn nú ntáyà sì gbé wá ni bí ẹ bá wa takò ó pélé yẹ sọmọ òrukàn èèyàn sẹ́lọ̀ wọn bá o ló fi jẹ́ pé àwa tọ́lọ̀ ń bùn lẹ́bùn ká kọrin pẹ̀lú èdè lábára ń sọ o àbóbùn alẹ́bùn ká sọ̀rọ̀ ẹjẹ́ a máa gbé ọ̀rọ̀ gbogbo ń tá a bá fẹ́ sọ lọ́rọ̀ ká máa gbé lórí òṣùwọ̀n kìtàbù àti súnà ara àwọn tí wọ́n kọ́lẹ́ sí orin pé lẹ́sàlìyẹ tí mú lẹ́dí kọ̀dìmọ́ta wà lídùhù òun ní pé kèé sí ọmọ òrukàn lẹ́ni tóbi rẹ̀ kú lọ́dọ̀ ọlọ́run sì ré ẹni tóbi rẹ̀ bá kú ta ní parọ́ sáfẹ́ ẹlẹ́sìn orin ní parọ́ ni àbọ́lọ́ alam amìlá lọ́wọ́ lọ ni irú àwọn ẹsẹ̀ orin báyìí tánàbí sallallahu alaihi ti sọ pé iná mi náà ṣírin la ikima ẹ máa rí àwọn orin báyìí tí ó máa mú ọpọlọ lọ́wọ́ ajẹ́pẹ́ máa ráhàn tí ó ọpọlọ lọ́wọ́ nínú àwọn tí ó ọpọlọ mi orin toro takọ kèése ẹni tí òbí rẹ̀ kèése ẹni tí ìyá rẹ̀ bá kú lọ́mọ òrukàn ẹni tí bàbá rẹ̀ bá kú lọ́mọ òrukàn àwùjọ tí wáyé ti dọ̀tí àwùjọ tí wáyé dọ̀tí gbáà débi pé àbòsí ti wà láwùjọ yìí ọ̀pọ̀lọpọ̀ obìnrin lónìí ẹrù obìnrin ẹrù ọkùnrin nírù ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin lónìí ẹrù obìnrin lórù bùkátà lé jù lọ láwùjọ tá yìí obìnrin ń gbọ́ jù bẹ́ẹ̀ bá déléwé lẹ́mà nínú sí àwọn primary school àwọn obìnrin ní pámú ló yẹ lápẹ́gbà dí òbí àwọn obìnrin lẹ́rìí bẹ́ẹ̀ bá lé ọmọ fún oléèwé ìyá ni ó wá ẹ̀dọ́kun bàbá ọkọ mi àtàní ẹ ọmọ yóò ní bàbá ni ó ní bàbá tírù yá bá ti kú báyìí ẹ̀rì pé ọmọ ní sàgbákò ilé ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ò lọ fún mọ́ àbá ti bẹ̀ láyé àmọ́ tó ń ti bẹ́ẹ̀ náà a níwò báwùjọ ti wáyé ti rí káwá yí òfin ọlọ́run bá padà ẹni tí bàbá rẹ̀ bá kú ọlọ́mọ òrukàn <laughs> àmọ́ láwùjọ ti wà yìí ọmọ òrukàn ayé ó ń lọ́pọ̀lọpọ̀ nígbà tí ìyá rẹ̀ bá ti kú ọmọ òrukàn ayé nù tọ́ ẹni tẹ́ pè lọ́mọ òrukàn kí ló wá fà á tí Islam fi rí tiẹ̀ gbọ́ nítorí pé bàbá òun ni ó mọ wá bùkátà jíjẹ múmu àwọn ọmọ yìí bó lọ òun ló sì ti ní pláàni fọ́mọ rẹ̀ kò sí òbí tí èrì yóò pé tí ò ní ní pláàni fọ́mọ rẹ̀ pé tó bá kó léwé yìí léwé yìí ni ó tó bá kó primary school yóò lọ secondary school báyìí private ni ó lọ ni ti public náà ni yóò ti ní pláàni fún tó bá parí secondary school ní fi síbi báyìí báyìí fẹ́ẹ́ sí àyípọ́lì lẹ́yìn lẹ́yìn yóò tún ṣe báyìí kí n tó wájú ọmọ àrí ọmọ yìí wá wà ní nursery one nursery two primary school ah, bàbá rẹ̀ wá kú ṣe pé wàhálà ti bá ipò tí obìnrin ipò tí ọlọ́run bá tóbìnrin sí tánibẹ̀ tánibẹ̀ ipò bẹ́ẹ̀ lobìnrin bá wà ní tọmọ yìí jábọ́ láwùjọ yìí nù. ọ̀pọ̀lọpọ̀ wa àárítọ́mọ òrukàn gbọ́mọ́ àárítàmọ òrukàn gbọ́mọ́ àsánú wọn ọlọ́run bá sì ń kìlọ̀ fún wa nù Kùránì kẹrì ọlọ́run bá ha ìwá sọ̀rọ̀ ẹrọnú ẹlọ́wọ́nú alùkùránì kẹrì sọ́tù nìsà ọlọ́ni wọlé yakhsha alladhina law taraku min khalfihim dhurriyatan ẹnì kọ̀ọ̀kan yín ẹ lọ páyà o ẹ lọ páyà àwọn ẹ lọ páyà tó bá já sí pé ẹ̀yin gangan tẹ́ ẹ bá lọ fi àwọn ọmọ kalẹ̀ àbáwọn ìyàwó tẹ́ ẹ fi wọ́n kalẹ̀ tẹ́ pé ọ̀lẹ ni wọ́n wọn ò lè dá nǹkan sínú sẹ̀mí ayé wọn ẹ lọ páyà báwọn tẹ́ mọ̀ bẹ̀rù pé tí n bá ti ẹ̀fà wọn léyìí lẹ̀ tí wọ́n lè dáyé gbé ọlọ́run ni ẹ̀yin tẹ́ bá ń ronú bẹ́ẹ̀ tó bá mọ̀ pé ó rọrùn fún wọn náà pẹ̀lú àwọn ọmọ mi tí bá lọ fi wọ́n lẹ̀ ní kékeré àti yá wọn báyìí náà tí wọ́n lè dá ẹgbẹ́ báyìí wọ́n tó wọ́n lẹ lẹ́dàá wọn ò lè dá nǹkan kẹsẹ́ lóṣẹ̀mí ayé wọn. ẹ̀yin tẹ́ bá mọ̀ pé ó rọrùn fún yín bẹ́ẹ̀ ẹ lọ bẹ̀rù ẹ lọ páyọ̀ ọlọ́run ọba látara páyọ̀ ọlọ́run ọba òun ni kẹ́ wá rántí pé irú nǹkan tẹ́ ń páyà fún yìí àwọn nǹkan ti wà ń bẹ̀ kálukú ní bẹ̀rù pé kíkú mọ́ pa àwọn kékeré bàbá wo gbogbo bẹ̀rù èyí tí ó já lákọ̀ọ́kọ́ ń bẹ́ẹ̀ ń tọ́ fi fẹ́ kú nísìn torí àwọn ọmọ yìí ni pé bá kú nísìn ta ló fẹ́ mójútó àwọn ọmọ mi àwọn ń páyà torí pé àwùjọ wa yìí àtẹ̀lé òfin Islam báwọn ẹ bá ti kú nísìn wọn náà kókò sẹ́ni tó lè tọ́jú wọn ajẹ́ pé pílánì tọ́ ní fún wọn tó bá kó primary school omi ò ní ká primary school já omi wọ́n gbé kó primary public private school gbàtí àbá rẹ̀ ti kú yóò lọ public tó bá ti parí primary bá ìgbé tọ̀ plan náà bá ti ní fún ni pé lẹ́yìn rẹ̀ secondary tọ̀ wọ́n ti parí primary yìí náà bọ́lá ṣe kọ́ ti ẹnu Bukata, tèmi náà ló pọ̀ yìí o ọwọ́ àwọn ọmọ kọ́sẹ̀ fọ́ganẹ́sà ìsẹ̀mí yẹ kálukú wá ronú tó bá jẹ́ pé aláǹfààní àti mọ tí ń bá ń ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tá a bá kú tán lórí àwọn mọ̀lẹ́bí wa àlemọ́ o òkú ọlọ́mọ èésùn irọ́kirọ́ ni ìmọ̀ ń sùn bàjẹ́ àsùnhárun bọ́tà bá láǹfààní àti mọ tí ń ṣẹlẹ̀ nígbà tá a bá kú tán ti ṣẹlẹ̀ ìwà ẹ̀dá kù sẹ́nu wọ́n dùn pẹ̀lú ìṣẹ́sọ́mọ yìí wà tínú wọn ò bá ní dùn ìyá ọlọ́run bá ń bá yín sọ̀rọ̀ lélẹ́rí ẹ̀yin tẹ́yìn bá wà pé ó rọrùn ẹ̀ ń páyà pé tẹ́ bá lọ fi àwọn ọmọ yín lẹ̀ báyìí àtàwọn ìyàwó ilẹ̀ báyìí tẹ́ bá kú bẹ́ẹ̀ ẹ mọ rú nira tí ó bá wọn ọlọ́ni ẹ̀bẹ̀rù ọlọ́run ọba ìbẹ̀rù ẹni pé àwọn tọ́lọ́run bá ti wá ṣerú ẹ̀ fún ẹ ṣàánú wọn a ṣàánú ọmọ òrukàn mọ́ lónìí òun ló fa ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí wallahi alhadi ó ti di káfìrí torí pé kò lóbi láyé mọ́ ó ti di káfìrí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ obìnrin wọ́n ti di ẹni tí ń rìn kúrò káàkiri tó kókò lóbi láyé mọ́. ọjọ́ kan ọmọ kan wá bá ń lóyún bẹ́ẹ̀ ọmọbìnrin ni gbogbo ọjọ́ eré ẹ̀ kò ju fifteen years lọ ọmọbìnrin ó wá lóun wáṣẹ́ wá ọwáṣẹ́ sọ níwèé ẹ̀rí bí àti ẹ̀rọ kó bóyá ti parí secondary school bóyá wọn wá pé tọ̀ kóun ti rí ó ní kọ́lọ̀ primary school gan òun kájá school ni ayé ayé ṣe pátá ó ní bẹ́ẹ̀ ni kọ́lọ̀ bó ṣẹlẹ̀ ẹwọ́ èjì ọmọ yìí o bó ṣẹlẹ̀ kó máa gbá ní tó wá fún un àti wá láwọn àyá tí bá ṣe kí níyà yìí ó bá ní tó ṣẹlẹ̀ mọ̀ yìí tí wọn náà bá kú gbogbo bá ti kọ́ lówó tó kọ́ níláyé tó kọ́ bá ti kú ó tán kò ní wọn ò ní lágbára mọ́ kò sẹ́ni tí ó máa ràn wọ́n lọ́wọ́ mọ́ tí ó bá sẹ́ni tí wọ́n ti wá kú ni kí gbogbo ata jẹ́ mùsùlùmí káwá kọ́ lẹ́nà báyìí wallahi alhazi báwọn ọmọ tiwa ó ṣe lálà sílẹ̀ tiwa náà nu òun ló fi jẹ́ pé ọmọ òrukàn àgbọ̀rọ̀ fi wọ́n lẹ̀ agbọ̀rọ̀ ṣàánú wọn agbọ̀rọ̀ rí tí wọ́n gbọ́ wọ́n gbọ́dọ̀ wá ní ètò súnú ẹnì kọ̀ọ̀kan wá pé ní àà ah, tó oṣù mi rẹ̀ lóṣù nínú owó oṣù mi yìí tọ́mọ orúkan rẹ̀ ń bẹ̀ torí tí ọlọ́run ní kó bẹ̀rù yípa yìí tó ṣẹlẹ̀ sí wọn bá a bá padà síbi ẹ̀sìn wa ìwọ dìde lónìí èmi náà dìde lónìí òun náà dìde lónìí a padà lórí tí Islam ni a ṣe kò sí ìbẹ̀rù yóò ní símọ́ lórí wa a ti mọ̀ pé àwọn mùsùlùmí wà tí wọ́n mọ̀ bá gbọ́ tó bá mójútó àlámọ̀ rí àwọn ọmọ àgbà tó bá kú tán àmẹ́tòdà wàláyé kò sí. wọ́n á bí ọmọ yìí pé ọ̀kọ́sẹ́ ni ọlọ́run kọ́sẹ́ ó sọ fẹ́ ti ń kọ́ ọ̀rọ̀ alọ́mọ́ ni olóhun rẹ̀ owó ẹ̀kọ́ sọ́sán subhanallah wọ́n á wo hejì ẹ̀ wọ́n á pè é mọ́nítọ̀ bọ́lọ̀ ti kọ́ ti ẹ̀ yíò wọ́n á ṣe wá sí fún ṣe pé wá sí gbangba mi mo ṣe ṣe kàn mí rí ó lè mọ́ yí mú sí mi nínú o ọ̀dá kan máa ní wọ́n á ṣe fún wa wọ́n á ṣe wá sí fún mi tọ̀ mọ́tò pé kó wá sí o kọ́ máa rìn kúrì káàkiri kọ́ máa sọ àwọn ọdọkùnrin káàkiri ṣe pé tó súnmọ́ kó máa ṣe nu pẹ̀lú hejì tó wà nítorí délé yìí lọ́lọ́run fi ń bá wa sọ̀rọ̀ ẹ lè rí ẹnìkan ẹ lè rí ẹnìkan kó dúndò pé ọmọ òrukàn rẹ̀ mo fẹ́ máa gbọ́ àlámọ̀rí rẹ̀ àti kẹ́kẹ́ ni ẹ páyọ̀ ọlọ́run ọba ń sì ń páyà pé ń tó ṣẹlẹ̀ sọ́mọ yìí ó lè ṣẹ̀ sáwọn ọmọ náà ó súnmọ́ bẹ̀ dáadáa ẹ dákun ọ̀rọ̀ ọmọ òrukàn ó yẹ kí mọ́sálásí kọ̀ọ̀kan ó yẹ kára àwọn ọlọ́dàn ni tí wọ́n ní ètò fún ọmọ òrukàn kọ́dà bí ojú ẹyin jẹ́wọ́n mọ́sálásí náà lọ pèsè lágbáyà ti kú kò yẹ kí mùsùlùmí kú káwọn ọmọ arẹ́rẹ́ àwọn ọmọ yìí nípadà wà lọ di kírímìnà lọ́la àwọn ọmọ ti tó tọ́jú máa gbádùn jò kọ́kọ́ fẹ̀yìntì tó ń tọ́ ó ti lọ di kírímìnà àwọn ọmọ padà dá ọmọ yìí lẹ́yìn tó yẹ kọ́ anábíwá Muhammad sallallahu alaihi wasallam níbi hadithi Abu Hurairah radiyallahu ta'ala anhu anábí ni káfírul yatim anábí ni gbogbo ẹni tó bá dúndú pé ìyí ma gbọ́ àlámọ̀rí ọmọ òrukàn ẹni bá ti dúndú rẹ̀ kò bá jẹ́ ọmọ òrukàn nù mọ̀lẹ́bí ẹ̀ àbí kèé ṣe nu mọ̀lẹ́bí rẹ̀ ló sàjọ́ mọ́ orúkàn anábì sallallahu alaihi wasallam anábì nu ẹni bẹ́ẹ̀ tó bá dijú àlìkìyàmẹ́ ana wa huwa kahataini fil janna anábì wa mú ọwọ́ àárín rẹ̀ àtọwọ́ ìfábẹ̀lá anábì wa fi kan wọn báyìí anábì nu gbogbo ẹni tó bá máa ń mójútó àlámọ̀ rí ọmọ orúkàn láyé tó bá dijú àlìkìyàmẹ́ èmi àtẹ́niyẹn bá ṣe súnmọ́ra wa tó ní ààyè bọ́wọ́ méjì ṣe súnmọ́ra wa tó ní àṣẹ súnmọ́ra wa tó lálẹ́ kìyàmà Muslim ló gba hadith yìí wá. kí ló fà á tálíbà àrí tí wọ́n gbọ́ gbogbo ẹni tó bá bẹ̀rù Ọlọ́run à ń kírun à ń gbàwẹ̀ à ń yọ sàká ń ṣe gbogbo ẹ̀ torí kí ni jẹ̀mọ́ tó àlìjẹ́nà ni àlìjẹ́nà tá a sì wá kó dáa jù òun náà àlìjẹ́nà tá a lẹ́bi bá wà ànábi wa lẹ́ẹ̀ ní jìnnà sóhun ẹjọ́ súnmọ́ ayé báyìí pẹ́pẹ́ kí ni a jẹ́ pé máa fi ń rí àlìjánà wọ̀ fi ń dọmọ àlìjánà òun ni kéèyàn máa tọ́jú ọmọ òrukàn gbogbo bí tẹ́ bá ti rí pé ní ọmọ òrukàn níran rẹ̀ yìí dúró bọ́ọ̀sì gbìyànjú láti yanjú rẹ̀ kọ́dà bọ́ọ̀ lágbára lọ́dọ̀ àwọn tí wọ́n wọ́n ló gbalada bọ́ọ̀tì bọ́ọ̀tì wọ́n ní ìwé kú ni wọ́n tẹ́ bọ́ọ̀tì lágbára lọ́sẹ̀ mọ́ ni ìwò lágbára àmọ́ wọn máa nǹkan tán lè yanjú àlámọ̀rí rẹ̀ pé wọ́n sì kán máa yanjú ẹ̀ torí pé tó tàn òun tó ṣẹlẹ̀ sí ó lè ṣẹ̀ṣẹ̀ àwọn ọmọ tiẹ̀ náà o lára àwọn ètò tí ń bẹnu síláàmù tí ò sí mọ́lù nínú abiyọlọ́run bàbá alékeọlá wọ́n sàfún alágbọ́yé ẹ̀sìn ọlọ́run wa sallallahu ala nabiyina muhammadin وعلى آله وصحابه وسلم الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم هذا أقف الله أبا عليكم كي الله أولي أجنجة الله وما با نبوى محمد صلى الله عليه وسلم gẹ́gẹ́ bí ọ̀rọ̀ nípa ọmọ òrukàn tí a ń bá lọ bí kútúbà alákọ̀ọ́kọ́ a ṣàlàyé fún wa fọ́lọ́n bá pa á láṣẹ ó sì gbà wọ́n mọ̀ràn ká máa tọ́jú àwọn ọmọ òrukàn ká máa jẹ́ obì pa wọ́n ká máa jẹ́ kí wọ́n ronú pé tí bàbá mi bá sì wà láyé eléyìí ò ní ṣẹlẹ̀ sí mi o bá a ṣe ń pílánì fáwọn ọmọ wa àwọn ọmọ òkúta wọn náà bá mọ̀ ẹjọ́ àwọn pílánì fún wọn. nínú àwọn ọ̀nà tá a lè pílánì lélẹ́yìí ẹlòmíín wà nù mùsùlùmí lónìí ilé ìwé tó ga ga ga ló fọmọ rẹ̀ sí bóyá ń san lérí primary school tó máa ń wà lọ́sàn primary school ọ̀sán twenty thousand ọ̀sùn lọ́wọ́ mẹ́ta ọmọ òrukàn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yìí kódà bó ṣe pé ọjà táwọn yìí wọlé kọ́ lọ́ba tí ń san eighteen thousand fifteen thousand nítorí ọmọ yìí nìkan kọ́ mú un lọ sí nọ́sàn primary school tí wọ́n ti san five thousand wọ́n náà gbìyànjú ní ayé rẹ̀ nu ẹjá máa plan sẹ́ni mímọ́ ti wá bọ́dọ̀ bá ti ń bọ̀ a máa plan fáwọn ọmọ wa àbí aṣọ onírà fún wọn òun ọ̀rẹ́ tí ó plan fóun mọ́ ó sì ń lọ́dún tó lọ o àmọ́ ń bọ̀ ọmọ bóyá ọdún tó ṣẹlẹ̀ sóhun ṣẹ̀ sáà mọ̀ tiẹ̀ náà àwọn tó bá ti ń se èmi láníyàn tí mo fẹ́ se tọ̀hún lánàá kó fẹ́ ṣe eléyìí náà láníyàn rẹ̀ níjọ́ títí ẹ̀ bá ti ṣẹlẹ̀ ọ̀rẹ́ ni bọ́ gbé ẹja pílánì wọn àwọn ọmọ wa bá sọ wọn lọ tí bàtà wọn bá lọ yóò wà lórí ẹ̀mí wa bá lówó lọ́wọ́ náà a máa gbìyànjú pé àpàtà ah, ọmọ yìí ti ń gbó ní sáré rẹ̀ aṣọ rẹ̀ ti ń gbó tọmọ orúkọ sì ń rí sí ìyàmọ lọ́rùn ọ̀sìn ronú tiẹ̀ olúwa ní ẹbẹ̀rẹ̀ ọlọ́run ọlọ́run bá pa aláṣẹ ká ṣe dáadáa sáwọn ọmọ orúkọ tó ń ti bẹ́ẹ̀ ó làgbọ́ ṣàbòsí fún àṣepò yẹ fún ọba sọ fún wa ká ṣàbòsí fún àwọn ọmọ yìí tó ń ti bẹ́ẹ̀ ara wọn tó ń ṣàbòsí fún ọmọ orúkọ ara wọn tó ń ṣàbòsí fún ọmọ orúkọ owó tí bàbá rẹ̀ fi ilẹ̀ dúkìá tí bàbá rẹ̀ fi ilẹ̀ fún bá wọn tọ́jú wọ́n sì gbẹ́sẹ̀ lé ah ọlọ́run gbẹ́sẹ̀ lé tètè náà èyàn tí ẹ máa ń ronú tèmi náà bá kú fi rúra rẹ̀ wò pé tí n bá kú tí ó bá ń serú kọ báyìí fọmọ àwọn ọmọ mi ta ni ó gbèjà wọn sọ́pọ̀ ní ẹni gbèjà wọn yóò bá sọ pé igbá ta bá fi wọ́n ìkà tá fi wọ́n kà láì sí kí ẹ bá gbà bá láì san ọlọ́run bá sọ ní Al-Qur'ani ó ní wala taqrabu malal yatim ọlọ́run ní débi ọmọ òrukàn tán pín fún ẹ débẹ̀ wọ́n kí owó ọmọ òrukàn fún ọ kí ọmọ yìí ṣe dàgbà àmọ́ dúkìá rẹ̀ rẹ̀ máa bá tọ́jú ẹ̀ ní débẹ̀ o kíní ti fẹ́ kú ẹjẹ́ wala taqrabu mala al-yatim ẹ má débi ọwọ́ ọmọ òrukàn láti yanjú bùkátà ti yín ọlọ́run ẹ má fọwọ́ kàn ẹ má dé díẹ̀ dé pé ẹ lò ń bẹ̀ illa billati hiya tẹ̀ wá nídìí fẹ́ mú ó gbọ́rọ̀ jẹ́ sí ọ̀nà tó dáa lọ́nà tó dáa lẹ́fìmọ̀ ọ̀nà wo ló dáa táfìmọ̀. má yọnu dúkìá rẹ̀ yìí kọ́ máa fi ran ilé ẹ̀kọ́ má yọnu rẹ̀ bọ́ bá yọnu rẹ̀ ó ti bà dúkìá rẹ̀ jẹ́ má ṣe kéta ẹ̀ ọmọ yóò adágbà bá dúkìá yìí má ṣe bẹ́ẹ̀ má ran ilé ẹ̀kọ́ nu owó ara rẹ̀ ìwọ́nù wa lágbára àìlágbára rẹ̀ òní kàkà tí ọmọ yìí tí òbí wá ní kẹ́kọ̀ọ́ tẹ́ẹ̀sì rẹ̀ tí ó ràn lọ́wọ́ ẹ máa wá múnú owó rẹ̀ yìí náà ẹ máa fi ran ilé ẹ̀kọ́ billati hiya ahsan ọ̀nà tó dáa ni ẹ má nà tán o ẹ wá mú owó yìí ẹwẹ́ tó bá ní àmánà bí wọ́n lọ sí rọ́kọ́ lámánà ni tó ọmọ owó ṣe máa fowó yìí ṣòwò ọwọ́ á dúró pé ọmọ yìí ló gbé ó kalẹ̀ ẹ ti ń ṣòwò ìwọ́n ṣiṣẹ́ ẹ pátínà bí sẹ́nu bẹ́ẹ̀ bá fẹ́ pín èrè ẹni tó lówó yóò mú sixty percent ìwọ tó ṣe wàhálà ọmọ forty bọ́ bá pín èrè tán dá sixty sápá wọn ọmọ yìí yóò mọ̀ jẹ́ pé bọ́ọ̀sì máa ń lé ẹ̀kọ́ owó lọ sékínì yìí kò dúró bọ́ọ̀sì ẹlòmíì náà bá fi ra àwọn property kalẹ̀ ṣé kò lè fún àwọn ọ̀nà tó fi lè mú lélẹ́yìí àwọn kan fẹ́ sí ìyàwó lágbájá kásìrì mọ́ tù ta ló rán yín lẹ́yìn òun ṣe ìyá lágbájá ti kú bọ́lá èso kú ẹ̀ ẹ wá ní kán lọ mú àwọn òrukàn ọlọ́run ní bá ṣe bẹ́ẹ̀ ẹ kàn dínú

ó ti pẹ́ díẹ̀ eléyìí mo fẹ́ sọ yìí ó tọdún méje ọmọ kékeré owó asọ́sọ́láti wa níbàyí ó lóun atọ̀rọ̀ owó ìwọ ọmọ kékeré ọwọ́ atọ̀rọ̀ owó àwọn èyí ti ṣe bẹ́ẹ̀ àwọn ọmọ kékeré ànífún lọ́wọ́ kí ló ṣe ọ́ ó ní ìyá àwọn lóní kó wọn atọ̀rọ̀ owó yàn yìí láti Nàìjíríà kó wọn mọ́ dótòsí kí ló ṣẹlẹ̀ bàbá wọn ti kú àmọ́ àwọn àbúrò bàbá wọn àwọn àgbà wọn dúkìá bàbá wọn wọ́n gbẹ́sẹ̀ àwa láwọn brọ́dà tán wá láti Naija èyí Naija state fa Naija road ni o àwa ní ẹ̀tẹ̀lẹ̀ ọmọ yìí lọ ilé wọn wọn á tẹ̀lé débẹ̀ wọn á pàkíbẹ̀ lórí lóòótọ́ láti wá sọ fáwọn jàmáà kan sànù wọn ẹni lè gbé su wá ẹni gbé ráìsì wá àkó fún wọn. ó wá dijọ́ kan ìwọ̀n ń lọ lọ́jà mo wá rí ọmọ yìí lọ́jọ́ sátọ̀dé ìwọ̀n ń tẹ̀lé ń lù ẹwàlá tẹ́pẹ́ lọ́dọ̀ ti wà yìí tọ́wọ́n bá ti ń tẹ̀lé nílú ẹ̀sìn àti mọ́rú mi tó padà yanú ọmọ òrukàn tó ló dúkìá yóò sì ní dúkìá ìbílẹ̀ kan ó ti jáde ọlọ́run sì ni ẹ̀yìn ní ẹ̀rọ onú yọ tẹ́ẹ̀fì tí ó ṣẹlẹ̀ sí yín o mo sáà kí torí pé mo ti mọ̀ mo fi ọlọ́ba mi búra ó tún pẹ́ sáà mo tún náà lọ jà kò mọ̀ tó tẹ̀lé ńlù lẹ́yìn kọ̀ǹdọ́ ẹ̀yìn ọmọ tó sẹ́pẹ́ ń ga déètì sínú bẹ́ẹ̀ bá ti ń tẹ̀lé kọ̀ǹ tó bá ti dọmọ ẹ̀yìn ọkọ̀ ẹ̀yìn ọ̀tí pé ìbàgí ayé tó parí sínú nílùú dáwà yìí ibi tí mo rí mọ́mọ́ nù ibi tálámù yẹn lè já sí nísìnyí wallahu a'lam lẹ́yìn ìgbà tẹ́ẹ̀ lè tọ́jú ẹ̀ mọ́ dúkìá tán ti kalẹ̀ fún wọn ẹgbẹ́sẹ̀ lé ẹ̀yin tẹ́ ṣe bẹ́ẹ̀ ẹ̀túbá tútúbá ni ẹ dá padà fáwọn ọmọ yìí ẹ̀dá kan máa jẹ́ afọmọ òrukàn lẹ̀ ìyẹn ló fà á láàrin ìgbà yìí àwa dìde ó yẹ ká ní ètò fáwọn ọmọ òrukàn àwọn mọ́sálásí tá a ti láǹfààní àti mọ̀sẹ́wà àti ńgbà náà gbogbo ẹ̀ la káàkiri ọmọ òrukàn ọmọ òrukàn ẹ̀mọ́ ìgbà òun ni làwa ti wá ní ètò fọmọ òrukàn mọ́sálásí wa yìí à ń sọ eléyìí ó ṣẹ̀ṣẹ̀ ń tà ń sọ kárẹ̀ ní ó sì wá kálá àwọn bọ̀lá fẹ́ ṣe o a ní ètò fáwọn ọmọ òrukàn mọ́sálásí ọmọbìnrin wa di tán fi ń sẹ̀sí láwùjọ wa ó wá di pé ẹpolówó nǹkan kọ́dà nǹkan tí ò ní ṣe pẹ̀lú obìnrin obìnrin èpolo wọ́n polo bàtà obìnrin kọ́dà pápò mú polo ẹ̀ lónìí wọ́n yọ obìnrin ti báyìí náà ni wọ́n àyàgbà igbá ẹ̀ síta àwọn ọmọ ẹnìkan ni bí ẹ bá jáde síta ìmọ̀ báyọ̀ lọ́kàn jẹ́ bọ́pọ̀lọpọ̀ obìnrin ṣe rí ẹ dákun já mójútó àwọn ọmọ wa àmọ́pọ̀lọpọ̀ wa ayé ẹlòmíì mọ̀nà tí ó rìn tí è mójútó ọmọ rẹ̀ àmáyé àwọn ọmọ ìyá fẹ́ jèrè wọn ni ọfẹ́ jèrè ọmọbìnrin àti àwọn fọmọ àfi ń sọ wọ́n sòwò àfẹ́ kí wọ́n sẹ́sìn torí ẹ̀sìn láti dá wọn ọ̀pọ̀lọpọ̀ alóòní jẹ́ mùsùlùmí tọ́mọ wa bá ti bàlọ́gà ọmọbìnrin wa tó bá pọ́ ọmọdún mẹ́ẹ̀ẹ́dógún tá a lè gbéjà bùlé lérí ní kọ́ọ̀bù kó bójú bẹ́ẹ̀ nìkan bá dán wò wọ́n sì máa ṣépè fún un ẹ sì fẹ́ báyọ̀ ọmọ yìí jẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ìborí ìbojú lẹ́lẹ́rìwò yìí ìbojú ìgbà tó sì yẹ kó ti bojú nù ọmọ mi ò tí tó ọmọ mi ò tí tó súnmọ́ ọkùnrin tí ń súnmọ́ ọkùnrin bẹ́ẹ̀ náà ìgbogbo tí ń ṣẹlẹ̀ ẹ̀dàkùnrin mójútó àwọn ọmọ yín obìnrin àwọn kan tí ń ṣẹlẹ̀ kò ń báyọ̀ lọ́kàn jẹ́ anábà Muhammad sallallahu alaihi wasallam ìyàlọ́ Aisha arábìnrin kan ló wá kí ó wá mú ọmọbìnrin méjì lọ́wọ́ bàtọ́ mọ́ ọmọ méjì lọ́wọ́ gẹ́ bí àlejò ìyálọ́wọ́ àìsà fún wọn láàbí dùn mẹ́ta àwọn mẹ́ta náà ni wọ́n ìyá ìwà fún àwọn ẹ̀lọ́yọ̀ kọ̀ọ̀kan ó mú kan lọ́wọ́ àwọn jẹ tán wọ́n tún náwọ́ síyà ìyá wa pín ẹ̀yọ̀kan tó wà lọ́wọ́ rẹ̀ ó pèsè méjì ó wà fún ọlẹ́yọ̀ kọ̀ọ̀kan ìwájú àìsà lójú bàtà nàbí dé wa sọ fún àná Muhammad àná mi bó ti sin ló dáa látara pé ká lè bá àmójútó ọmọbìnrin dáadáa anábì tó wá promise wa ìbádìí jẹ́ náà lẹ́ ń wá ah, mi ò mọ́rú ẹ̀dá tọ́lọ̀ ń dára fa ìbádìí jẹ́ náà lẹ́ ń wá anábì sallallahu alaihi wasallam anábì ní gbogbo ẹni tọ́lọ̀ ń bá fún lọ́mọbìnrin méjì ó ti ní opportunity láti wà lìjẹ́ náà bọ́lọ̀ bá ti fún ọlọ́mọbìnrin méjì ó ti ní opportunity láti gẹ́ni láti wà lìjẹ́ náà ó kù sọ́wọ́ rẹ̀ anábì tó wá tọ́jú rẹ̀ tó tọ́jú ẹ tó fi bàlágà tí ò sí rádaràdá tó délé ọkọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ yín lónìí ìyá rẹ̀ òbí ju mẹ́ta lọ bàbá ní káwọn tiẹ̀ ju ìyá rẹ̀ lọ omi ti sẹ́yún mẹ́jọ ìyá rẹ̀ mẹ́rin lòún bí òun ti ẹ bá agolo ìyàwó arúgbó lẹ̀ ń ṣe ṣẹ́ jiyàn ni ẹ jiyàn báwùjọ ti rí lónìí nù anabi sallallahu alayhi wa sallam ó lẹ́yìn tọ́nà bá fún lọ́mọbìnrin méjì tó wá tọ́jú àwọn méjì dáadáa láti bàlágà wọn ò ní kú rìn wọn ò sì ní kú ṣe anabi wa fọwọ́ sọ̀rọ̀ pé èmi pẹ̀lú wọn fìlìjẹ́nà inú àlìjẹ́nà látọ̀wà gẹ́gẹ́ bó ti ṣe tọ́tọ́ ọmọ òrukàn anabi tó wá sọ rẹ̀ báyìí ó lẹ́yìn tọ́nà bá fún lọ́mọbìnrin méjì tó wá tọ́jú wọn tó rìn wọn dáadáa ńlá náà ti Islam òun làwọn fẹ́ ṣe lónìí o níjọ́ kan ẹnìkan pàdé bọ́ì kan ẹmọ̀ fíhàn tẹ́bá ní bọ́ìs ó ti yé tẹ́bá ní bọ́ìs lè yàn ó wá mú ọmọ rẹ̀ wá sí ọmọ sáàb iléèwé tí wá yàn ọmọ ó wá challenge ẹ̀ ẹni yẹn ní bọ́ọ̀tù fún mi o ó wá ní àwáwáwá ibà ìlú ọmọ rẹ̀ wá ní ó ní bẹ́ẹ̀ ni à ó ní jẹ́ o <laughs> ọmọbìnrin ó lọ ní jẹ́ o ó ní kí ló dé àà ọ̀dọ́ sọ wà lékún yóò dájá lélérí ó ní torí ìjáàbù gẹ́gẹ́ mo fi wọ́n ayà yìí sẹ́pọ̀pọ̀ lọ́wọ́ sí ẹgbẹ̀rẹ̀ lọ ẹni tó mọ̀ tí ń ṣe nìyẹn ìjáàbù là ń sá fún sí ìjáàbù ní kó fi máa lọ́wọ́ ni ẹ̀yin ò rí títì mọ́ ni ẹ̀yin ò rí ẹlẹ́yà tí wọ́n mọ́tò ẹ̀ tí rí àbí mọ́tò tó lẹ́ńlẹ̀ káńtorí ayé ni ẹlẹ́yà náà tí wọ́n mọ́tò àbí òtán àtìrẹ́ tó gbogbo pé sí ayé rẹ̀ ó fi síjọba kò rí lẹ̀ plọ́ọ̀tì kan rà kò sì bójú dépò ẹ̀rọ kẹ̀kẹ́ sẹ́ẹ̀rí kò kún lẹ́yìn ní abẹ́kùn àdúgbò yín ẹ̀wọ̀n wọ̀n bí àjòjì àtìrẹ́ àwọn ẹlẹ́ha wọ́n ra lẹ̀ wọ́n kọ́lé káàkiri torí ayé ni òkè torí ayé làá fi ń ṣe àmọ́ ọlọ́run ọba ní fúnyàn nìkan ẹni tọ́lọ́ ọba bá kọ́ ọmọ kò lé ní ó bójú kò bójú kò lé ní ẹni tọ́lọ́ ọba kọ́lé mọ́ ó bójú kò bójú kò lé ní ẹni tí wọ́n bá kọ mọ́tò mọ́ bójúkò bójúkò lé ní wọ́n ti kọ̀yún kalẹ̀ inna Allaha yu'ti dunya liman yuhibbu wa liman la yuhibbu ẹni tí bá wù ní máa ń fún ọpọlọ ti ọpọlọ yín ẹjọ́ sẹ́wálẹ̀ ẹ wá wo nǹkan o ọlọ́run ọba ó wá lè torí pé ó dáyìn kọ́ mú ọkọ́ lọ lè fi bẹ́ẹ̀ lọ́n ti ọlọ́run o tó bá ẹ̀kọ́ ti ẹ̀kọ́ ọmọ mi tẹ́lẹ̀ pé mi ní o ní lárí obìnrin là ń bá wí wọn dájú àdúrà kan lọ́wọ́ bá wọn ni pé wọ́n bá ti ẹ̀kọ́ mímí náà lọ́wọ́ pé níláárí àmọ́ wọn lá pé wọ́n bá wùjọ ìwà ti rí bó ṣe dọ̀tí tó bó ṣe rárá àti tó mo wá ṣe báyìí bọ́ sí ní amúra báyìí mo sì múra bẹ́ẹ̀ mo bójú mi jẹ́kẹ́ mi náà níláárí láyé èmi ó dá mi nípa ọ̀nà lè ṣe fún ọ èyí tí ò yẹ inú ó wá nígbà náà pé kò ní jèrè rẹ̀ ìwọ náà wá jèrè àwọn ọmọ yín nìsín wọ́láì làbí ààrẹ nìkan tó máa ma kó ń lè kéwu alùsùn náà àmọ́ rẹ̀ méjì ó mú wọn kó ń lè kéwu onígbà tó táwọn ọmọ ti ń lò jáàbù ẹ wọn ní jẹjẹrẹ àwọn ọmọ yìí wọn láì kò sì jèrè wọn lóòótọ́ nígbà tó mọ kú ẹgbẹ́ jst ló ti lóyún jst ó lóyún kò rẹ́ni gbà àbúrò náà ní jst lọ́dọ̀ tó lóyún ẹgbẹ́ wọn tún padà ó padà tó níbi ó ti tún bí mi ó ti tún bí méjì tiẹ̀ wọ́n padà ń takọ́ pọ́ọ̀pù káàkiri àti nígbà ìkẹ́lẹ́ ó ti wá gèrè wọn báyìí dẹ̀níkẹ̀ gèrè wọn o alhamdulillah àwọn ọmọ yòókù táwọn wá sẹ́kùn lè ké àwọn òbí sì èrè lára wọn wọ́n jèrè wọn ẹ kéri wá fa po ọmọ borí ó bojú ó bojú kò ní a máa jèrè ẹ̀ kò ní a máa jèrè ọ̀tọ̀ ní gbogbo ilé ẹ̀kọ́ tó já yóò kọ́ wọn bí wọ́n ṣe máa múra bí wọ́n ṣe máa sẹ̀mí bọ́ rọ́bọ̀n sí kò bí máa sẹ̀mí ẹ mọ́ wo tayé ọlọ́run ní pín yín òní ẹ̀yin gẹ́lẹ́ bí bẹ́ẹ̀ lọ́n wàláì làbí yóò ṣe fún yín torí tá a máa fi ń bẹ lọ́n dáadáa tá a bá ṣe a máa fi ń bẹ ọlọ́run o wọ́n lá pé báwùjọ ètò àti ìdí tó ti dọ̀tí tó ọmọ mi yìí mo wá júlẹ̀ fún ọ mo júlẹ̀ fún ọlọ́run o ọlọ́run o mọ́jọ́ ráyè láyé ọlọ́run mọ́jú ọlá ìláyé lọ́lọ́n mọ́ wà láyé sí sàdúrà bẹ́ ọlọ́run gbà fún ọ àmọ́ wọn tó pé pé tó bá jìyà ọlọ́run lè torí ẹ̀ kó fi àjẹ́ méjì àbí ọlọ́run bá wà lékè ọlá mọ́sà fi àwọn ọmọ wa dáadáa ọlọ́run o mọ́ ṣe wá mọ́ fi àwọn ọmọ wa mọ́ ṣe wá ní ọmọ gbàgé ń sinmi wọ́n kún àwùjọ yìí àwọn ọmọ gbàgé ń sinmi látọjú òbí kò sí kankan sí mọ́ ó ti sẹ́yún sẹ́yún sẹ́yún sẹ́yún lé wọn gbogbo ọmọ ta eléyìí tó wọ́n á sí tọ́ à ọmọ alájì kí nánú lórí ẹ̀rẹ̀ rẹ̀ báyìí bí ọmọ kíní ọlọ́mọsà ọmọ abẹ́ sí àwọn ọmọ wa láwọn ọmọ tó wọ́n fi kọ́ sí láwùjọ náà fi tọrọ ni ọlájẹ́ kan lọ́wọ́ bá wa